bá a múra gbàtà ìta alágbàtà múra gbàtà ìta ràgbàtà mú àgbàlagbà àgbàtà fún wọn ní ìgbà ìgbà ìgbà ta ni kí wọ́n fún alágbà ìgbà ìgbà lálù ẹnìkan òkùnkùn ní lórí ayéjá bàbá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ọ̀pọ̀lọpọ̀ jìmì àwọn aṣíwájú láwùjọ wa bíi olóògbé Kwame Nkrumah ẹ̀yin olóògbé bàbá wa Muhammadu Gaddafi bàbá wa tí ń bẹ láyé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti àwọn àgbààgbà tàbá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè wọn ni wọ́n ti gbé ìgbésẹ̀ wípé kí ìlú orílẹ̀-èdè adúláwọ̀ kó di ẹyọ kan ṣoṣo ká lè jọ mọ́ ná ká máa tà ká máa rà lẹ́nu lọ́lọ́ yìí àjọ orílẹ̀-èdè adúláwọ̀ tá a mọ̀ sí African Union wọ́n mọ̀ tọwọ́ bọ̀wé kódà ààrẹ wa Muhammadu Buhari àwọn náà tọwọ́ bọ̀wé yìí pé ọ̀rọ̀ títà rírà nílẹ̀ adúláwọ̀ kí a fi ìmọ̀ ṣe ọ̀kan ìdí èyí rèé o tí mo fi ń béèrè lọ́wọ́ àlejò wa ó pé ǹjẹ́ wọ́n rò pé ní ilẹ̀ adúláwọ̀ kankan ní kí gbogbo wa ká mọ̀ náwó kan tí mo bá ní mo dìde láàárọ̀ yìí pé mo fẹ́ lọ sí orílẹ̀-èdè South Africa mi ò nílò ìwé ìrìnnà torí pé àjọ ECOWAS ní àwọn ìgbà táwọn ṣe tiwọn mi ń lọ sí orílẹ̀-èdè Ghana ìnídìí visa bí ń lọ Gambia mi ò nídìí visa bẹ́ẹ̀ lọ Kútọ̀nù ní Benin Republic èmi àwọn bẹ́ẹ̀ lọ Togo a nídìí àwọn ìwé ìrìnnà láti wọ bí ṣùgbọ́n tá bá ti ń lọ apá gúúsù yẹn ní àwọn Southern Africa àti àwọn Northern bíi Morocco Egypt South Africa Angola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a nílò àwọn ìwé ìrìnnà yìí ń jẹ́ òpin orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ṣe a lè lo ìwé ìrìnnà kan láti máa rìn tó sì di pé àwa náà a lè máa ná owó kan bí àwọn bàbá wa bíi Muammar Gaddafi wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ rẹ̀ nígbà náà lọ. ẹ ṣé ohun tó rọrùn tó sì ṣeé ṣe fún wa láti ṣe ni hmm. ṣùgbọ́n àánú àánú wa àánú ń ṣe mí fún wa gẹ́gẹ́ bí adúláwọ̀ hmm. mo jí láàárọ̀ yìí mò ń gbọ́ mo ń gbọ́ tí wọ́n ń play orin kan hmm. nínú ẹ̀rọ rédíò wọ́n ní black hate black black fight black àwa là ń ṣe àwa la mọ ìyá àwa gangan la fi àjẹra wa àwọn fúnfún ò mú wa sìn mọ́ mú wa sìn mọ́ hmm. bá bá dúró ni èmi ò mọ ohun tó mú wa tá a lè ní ìwé ìrìnnà ẹyọ kan èmi ò mọ ohun tó mú wa tá a lè lówó kan hmm. ṣùgbọ́n bàbá wo ohun tó ń ṣẹlẹ̀ ní eh, orílẹ̀-èdè South Africa lọ́wọ́lọ́wọ́ báyìí à á mọ̀ pé à á múra pé afẹ́jọ máa wọ ṣòkòtò kan náà hmm. ìdí ni pé bí a bá lè máa dìde síra wa ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ bá wọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fẹ̀mí ẹ̀ ṣòfò ń bẹ̀ yẹn ọmọ adúláwọ̀ ni bẹ́ẹ̀ bá wò ó ṣe mọ̀ pé ètò àpérò ọrọ̀ ajé àgbáyé ó ń lọ hmm. nílùú yẹn lọ́wọ́lọ́wọ́ sí i ohun tó yẹ ká ṣe tán ká wá jábọ̀ ìpè òkè nǹkan báyìí la rí o hmm. tó máa jẹ́ kí ọrọ̀ ajé wa kó máa gbèrú sí nílẹ̀ adúláwọ̀ ká fi táwọn òyìnbó létí nǹkan báyìí la fẹ́ o ṣùgbọ́n gbà yóò sí fẹ́ kíní yẹn ètò tó ń lọ yẹn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè kẹsẹ̀ járí torí wàhálà tó ṣẹlẹ̀ ńbẹ̀ Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ orílẹ̀-èdè kọ̀ọ̀kan àtàwọn aṣojú wọn náà bínú kúrò ní yẹn pé àwọn ò wà ń bí kẹ́ máa pa àwọn ọmọ àwọn kò sí ohun tó burú bẹ̀dá lówó kan náà tá à ń ná kò sí ohun tó burú tá a ìrìnsẹ̀ kan náà láti máa lò ṣùgbọ́n àwọn olórí wa ò rẹ́dí àti ṣe ẹ ṣe yẹ ní. Hmm, èkejì tó wà ń bẹ̀ púpọ̀ nù àìlénáwó kan yìí ọwọ́ àwọn olórí wa ló wà hmm. mo lè sọ gbangba gbangba púpọ̀ náà àwọn gómìnà tó wà nílẹ̀ nílẹ̀ adúláwọ̀ yìí ló ní iléeṣẹ́ ìfọ epo lórílẹ̀‐èdè South Africa bó wa bá dówó kan náà iléeṣẹ́ tó lọ sí síbẹ̀ lójú tí wọ́n wọ́n ní jèrè tó hmm. ṣùgbọ́n bá bá fi eh, dọ́là gbé wọlé lọ́hùn yẹn tó wà tá ní náírà níbí. kódà kó ṣe round eh, g eh, South Africa ní fourteen naira owó yàtọ̀ sí ní one naira tí a ń bí. àwọn fúnra wọn ni wọn ò jọ ṣeé ṣe hmm. aráàlú à hmm. ohun tó ṣeé tí wọ́n bá ṣe tán àti ṣe ni. Hmm, ohun tó ṣeé ṣe ni tí wọ́n bá ṣe tán àti ṣe ó dà ẹ jẹ́ kó wá sí apá ìwọ̀ oòrùn ti eh, ECOWAS ní apá bíi àwọn orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ àti ń ṣàṣọjọpọ̀ ọjọ́ ti pẹ́ o ṣùgbọ́n láìpẹ́ yìí náà láì jìnnà bóyá torí ìwà àkùdù tó kù díẹ̀ káàtó tàwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni orílẹ̀-èdè ghana lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé ECOWAS ni wọ́n bẹ́ẹ̀ bá lọ bẹ̀ èmi lọ iléèwé fáfitì lórílẹ̀‐èdè Ghana bẹ́ẹ̀ bá lọ bẹ̀ ẹ̀ nílò pé wọ́n ń fún yín ní físà àbí nǹkan ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ yìí wọ́n láwọn ọmọ nàìjíríà ń ṣe ìbàjẹ́ lórílẹ̀‐èdè wọ́n lé ẹ kó wọ́n kó àwọn ọmọ nàìjíríà wá sórílẹ̀‐èdè nàìjíríà ibo la fẹ́ bá yàrá já lórí àwọn nǹkan báyìí. ọ̀dà àwa la mo ti sọ síwájú pé àwa la ń fi ìyà jẹra wa hmm. a gbọ́dọ̀ tún wa ara wa ṣe hmm. wọ́n máa ń nígbà tá a kéré tá a bá dàgbà tá a bá ń lọ iléèwé àbí tá a ń hmm. bọ̀ nígboro èkó wọ́n máa ń wí gbólóhùn fún wa pé rántí ọmọ ẹni tí ìwọ ṣe bàbá wa fẹ́ kúrò lórílẹ̀‐èdè nàìjíríà náà tàbí lọ síbi kíbi hmm. torí pé wọ́n ní tó bá ń pèèyàn lólè kò gbọ́dọ̀ máa tún máa gbọ́mọ ẹran jó <laughs> báyìí báwo káàkiri àgbáyé lè ní báyìí hmm. àwọn ọmọ tó máa ń ṣe àwọn ọmọ yahoo yahoo tó ń ṣe káàkiri. tó ń ṣaṣẹ tó ń eh, tẹ̀ka. wọ́n tó bá ní dáhùn bá bá òyìnbó sọ̀rọ̀ tó bá sọ pé bolo ti wá tó bá lórílẹ̀‐èdè nàìjíríà ni òyìnbó á ṣe kíni òyìnbó á sá wọ́n ti mọ̀ pé ẹ bá rántí ẹ olóògbé barista Ayinde hmm. ó ní béèyàn bá dé òkè òkun ó ní hmm. táwọn mo bá ti rí Nigerian passport lọ́wọ́ rẹ àwọn custom officer wá ṣara wọn jọ gbogbo port security ogun ti dé ṣebí tọrọ sáàchì náà máa fún ẹ embarrassment pọ̀ ah, orin ńlá lẹ́rọ́ tì hmm. í. àwa là tún wà wá ṣe bàbá tún wà wá ṣe ni wọn ni máa fojú wò wá wọn ni máa fura sí wa so ká kọ́ra wa ká mọ ibi tá a ti jáde ká mọ orúkọ tó ti sọ wá ká sọ fáwọn èèyàn pé orúkọ tó ń pè wá yẹn àjò orúkọ yẹn àwọn tó wà yẹn ṣe wọ́n á fi wá lọ́rùn lẹ̀ hmm, wọ́n fi wá lọ́rùn sílẹ̀ ní ṣókí ní ṣókí ṣókí ẹ fún àwọn aráàlú ní mọ̀nàná ẹ sì máa ń bọ̀ ẹ ń bọ̀ wá fún àwọn ìjọba àti orílẹ̀-èdè adúláwọ̀ lápapọ̀ ẹ sì bọ̀ wá fún wa ní mọ̀nà ìmọ̀ràn ifá aráàlú ẹ ìmọ̀ràn wa ibikíbi tá a bá ti wà ká rántí Hmm. bàbá rí àlejò tí afurasí bó tilẹ̀ jẹ́ pé kò tí ì kan náà pàtó tí wọ́n lọ sọ pé arálejò hmm. ṣùgbọ́n àwọn ọgbà ọlọ́pàá kéékèèké ṣì wà ládùúgbò tábà arálejò kan tá a fura sí ẹ jẹ́ ká fi tó wọn létí pé àlejò tá a fura sí yìí o torí ààbò torí pé ẹ̀mí kò láàrọ̀ bó bá ti bọ́ ó bọ́ nìyẹn mm. bẹ́ẹ̀ nìkan bá di àdó olóró sára tó bá mm. dé sáwùjọ wa tá a tètè pè é ká sọ bó bá kànyàn kankan tẹ́nì kankan bá kú wọn bá níjọba lè ṣe mọ́ mm. wọn lè fún ẹbí lówó wọn lè ṣe oríṣiríṣi ibi tó mọ nìyẹn ẹ̀mí tó ti lọ ó ti bọ́ nìyẹn tó ká kíyè sára ká dẹ̀ tún wà ara wa ṣe níbikíbi tá a bá ti wà àwọn tó dẹ̀ lókè òkun náà ẹ ká máa pè wọ́n ká máa bá wọn sọ̀rọ̀ ah ibi tẹ́ ẹ wà ẹ tọ́jú wa yín wọ́n tọ́mẹ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún àwọn aráàlú nìyẹn. ìjọba ńkọ́ kí ni ìmọ̀ràn yín fún ìjọba. ní ti ìjọba àmọ̀ràn mi fúnjọba òun ni pé àwọn eh, àjọ elétò ààbò hmm. wọn ò tó hmm. àwọn èèyàn pọ̀ tán ń wáṣẹ́ káàkiri hmm. ẹ gbà wọ́n ẹ ṣe tírénì ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ẹ bá ti ṣe fún wọn ẹ gbà wọ́n síṣẹ́ kán sì gbé àjọ kalẹ̀ kí wọ́n ṣàmójútó àwọn àwọn ọ̀nà tó wọ̀ lù káàkiri ẹnubodè káàkiri ká mọ iye ẹnubodè tó wà tá a bá ti mọ̀ kán yẹ àwọn èèyàn síbẹ̀ ìyẹn ìjọba àpapọ̀ dé ìjọba ìpínlẹ̀ náà àwọn yẹn àwọn náà nílùú wọn àwọn ọ̀dọ̀ wọn ni àwọn ẹnubodè wà káàkiri kan ṣàmì kan ṣàmì lórí àwọn ẹnubodè tó wà kan fi tó jọba àpapọ̀ létí àtàwọn aṣojú wọn lọ́hùn. kí ni ìmọ̀ràn yín fún ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ àwọn ààrẹ ilẹ̀ adúláwọ̀. ẹ ilẹ̀ adúláwọ̀ ìmọ̀ràn mi fún àwọn ààrẹ àti gbogbo ọmọ adúláwọ̀ pàápàá jùlọ tó tó bá ń sọ̀rọ̀ ààrẹ hmm. aráàlú ló ń di ààrẹ ẹ jẹ́ kárí wa gẹ́gẹ́ bí ọ̀kan hmm. orúkọ tó kọ́ra papọ̀ òun náà ni áfíríkà ìtàn hmm. pé adúláwọ̀ yẹn ibikíbi tá a bá ti ríra wa ká ṣe ra wa lọ́kan bí a bá ń bára wa jà lákòókò yìí sì tá a ṣe ohun tó tọ́ tá a ń ṣe ogun ẹlẹ́yàmẹ̀yà bàbá wa dé ìlú òyìnbó àbí ìlú aláwọ̀ funfun lọ́hùn yẹn tó bá ń bá wa jà ṣáà máa lè gbèjà ara wa hmm. tí àbá ti ní lè gbèjà ara wa ẹja ṣe ara lọ́kàn báyìí tábà lè rí wa lókè lọ́hùn yẹn kárí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá. ẹ ṣé o àlejò wa adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín ti apèyìn tẹ́ ẹ jẹ́ wa àti pé àwọn ọgbọ́n ìmọ̀ ohun òye tẹ́ ẹ ti ẹ̀ kó fún wa lórí ètò ìléni àwọn ará ilé wa wọ́n gbádùn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ bá a ó mọ̀ rí yín bá ẹ ṣé o àlejò wa lórí ètò yìí wa bó ṣe ń lọ lọ́jọ́ tì nínú tàtijọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ṣẹ́ wà lórí àwọn ẹ̀rọ ayélujára bóyá facebook àbí twitter àbí instagram kí ló kọ yín bẹ̀. yomi sọláyọdé. yomi sọláyọdé òní lórí gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ àti twitter pátápátá facebook. àwọn ọmọ rẹ yín bá wa àlejò wa nìyẹn ọ̀gbẹ́ni yomi ọláyọdé àwọn ni àlejò wa lórí ètò lẹ́nìí ọjìmí lámẹ̀tọ́ àwùjọ ni wọ́n wọ́n sì jẹ́ ẹnìkan tó fẹ́ràn orílẹ̀-èdè nàìjíríà olùkọ́ni ń ní àlejò wa ká tó lọ ẹ mọ̀ pé abala tó kàn yìí òun náà láti máa ń sọ nípa àwọn kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ lágbègbè wa káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ má gbàgbé ẹ̀yin náà lè fi àtẹ̀jíṣẹ́ tìyín ránṣẹ́ ẹ lè fi ránṣẹ́ lórí àwọn ẹ̀rọ ayélujára wa gbogbo tó lọ lójú móhùnmáwòrán yín yìí bẹ́ẹ̀ náà ni bọ́wá ṣe àtẹ̀jíṣẹ́ ń lè fẹ́ fi ránṣẹ́ ẹ fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ jẹ́ àmọ́ kí ló ń ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí ìjọba kí wọ́n bá àwọn kan bá yín ṣe ládùúgbò yín ṣọ́nà yín ni ò dáa àbómi ẹ̀rọ lẹ̀ ní iná mọ̀nàmọ́ná tí ṣé òun ló ń ṣe mọ̀nàmọ́ná àbí àwọn kòtò dámínú yín ṣé ni ò dúró déédéé ẹ jẹ́ sáré mú bíi mẹ́ta mẹ́rin márùn-ún nínú àwọn tí wọ́n fi àtẹ̀ṣẹ́ ránṣẹ́ sí wa ó pé àwọn tó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn láti ìlú Òṣogbo ọ̀gbẹ́ni Ahmed Ọládùnjoyè wọ́n ní ní agbègbè onward ní ìlú Òṣogbo wọ́n ní àwọn òpópónà àwọn àwọn fẹ́ kí ìjọba Oyètọ́lá kí wọ́n bá wọn da ọ̀dà sí àwọn òpópónà yìí pé gbogbo àwọn òpópónà yìí wọ́n ti di rádaràda ìyẹn láti ìlú Òṣogbo bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Hakeem Ìṣọ̀lá láti Odógúnyán ní ìlú Ìkòròdú wọ́n ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ládùúgbò àwọn àwọn nílò sí o wọ́n nítorí pé ibi tí àwọn ọmọléèwé tí wọ́n ti ń lọ sí iléèwé wọ́n ní ó jìnnà sí àwọn ibi tí wọ́n ń gbé wọ́n ní kí ìjọba kó bá wọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn èyí tó ti wà ńlẹ̀ wọ́n ní wọ́n ti dẹnu kọlẹ̀ ẹ̀ wọ́n wà dilapidated bí àṣẹ iléèbó wọ́n ní kí ìjọba bá wọn bójú wo ìjọba Babájídé Sanwó-Olú ẹ bá wọn dé Ìkòròdú ń ń lọ sí alágbàká nílùú àkúrẹ́ níbi tí wọ́n ti ní àwọn èèyàn kan máa ń da ìdọ̀tí sí àwọn ojú pópó wọn ni tó bá ti di alẹ́ báyìí ń làwọn kan máa ń ṣe ọ̀rọ̀ ìdọ̀tí ẹ má gbàgbé ó pé ìmọ́tótó olóborí àrùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ́ bí ti ń borí ooru ní alágbàká wọ́n ní àwọn agbègbè kan wà mẹ́ọ̀ tí àwọn èèyàn ń da ìdọ̀tí tí àwọn ibi tí kò yẹ ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a mú wọn kúrò ńbẹ̀ ẹ jẹ́ ń gbàbẹ̀ ń lọ sí ìlú ọ̀dẹ òmu bẹ́ẹ̀ ni níbi tí ìyá wa Fọláṣadé Adéoyè tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí wọ́n sọ pé kí wọ́n jọ kí wọ́n fún àwọn ní iná déédéé nílùú ọ̀dẹ òmu wọ́n ní iná ń ṣe ṣégeṣége ní àwọn agbègbè yìí pé wọ́n rí iná lò dáadáa ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àjọ IBEDC bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ̀ mójútó apá abẹ́hùn ẹ bá fún wa ní iná ẹ bá fún wọn níná ní ìlú ọdíòmù àti àwọn agbègbè rẹ̀ bẹ́ẹ̀ ni àrígbà láti ìlú Àbújá látọ̀dọ̀ ìyá Gladys Fúnmiláyọ̀ Ọlájídé láti ìlú Àbújá tí wọ́n sọ pé àwọn nílò omi ẹ̀rọ tó dáa ní agbègbè wọn bẹ́ẹ̀ wọ́n ní kí ìjọba kiri wọn rí i pé ètò ààbò ní àwọn agbègbè ní Àbújá wọ́n ní kí wọ́n jẹ́ kó ṣe déédéé dáadáa kí ó mọ̀ mọ̀ ní agbègbè ibẹ̀hùn ìyá wa ọláyínká adùn adùnní bẹ́ẹ̀ láti ìlú Jos ní ìpínlẹ̀ Plateau adùnní ọláyínká adùnní wọ́n ní ní àwọn agbègbè wọn níbẹ̀ yẹn wọ́n ní àwọn ń rí àwọn èèyàn tó jẹ́ pé ìwà wọn ò mọ́ ní àwọn agbègbè wọn ó pé ìrìnsí wọn sì lélẹ́yìí wọ́n láwọn ò rí wọn rí láwọn agbègbè yìí ẹjọ́ ẹ̀ṣọ́ agbófinró ẹ̀yìn ẹ̀ṣọ́ aláàbò ẹbọ àkànṣe agbègbè ní ìlú Jos lágbára Ọlọ́run bá a ò mọ̀ rí ẹ wo ẹ kì í dúró pọ̀ sókí báyìí ní ọbẹ̀ oge ìwọ̀nba tí a lè mú lọ́jọ́ tènírè lágbára Ọlọ́run bóyá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a ó tún mú sí i ẹ máa fi ránṣẹ́ lórí àwọn ẹ̀rọ ayélujára gbogbo bẹ́ẹ̀ náà ẹ lè tẹ̀ ẹ́ sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bí ó ṣe ń lọ lójú móhùnmáwòrán yín òyìnbó ọlọ́bẹ̀ ṣégbó ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín lágbára Ọlọ́run inú yóò mọ̀ dùn ara yóò mọ̀ yá ẹ ò ní rí gbé sọnù bí òṣèbí ọmọ o ayọ̀ yóò mọ̀ jẹ tìyín ọtúnba ọmọ ọtúnba ambassador tó mòye most creative presenter adédire ọmọ adìyẹ ló kọ tèmi ọmọ wọn nílùú ọdí òmu ìyẹrọ ọkìnrin mi ọlọfàmọjọ ọlálọmí ni mi ọmọ abisujú ọkọ bẹ́ẹ̀ darapọ̀ mọ́ mi àwọn ẹ̀rọ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára yìí náà lẹ lè fi pè mí tàbí kẹ́ ẹ kàn sí mi lágbára Ọlọ́run ọba ẹ ò ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ilé òní lé wa ọ̀nà òní náà wá gbogbo ayé kò nílù fún gbogbo ajé o adédire adé ìlú ọkọ̀ tèmi o ó dìgbà kan o ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ kú kàlẹ̀.